fọláàdé ìjọ̀gbọ́n so lílẹ́bì mọ́ ẹ̀wọ́ ife mi pàwọn èèyàn. Bari, ibi àwọn èèyàn dúró, ibi àwọn èèyàn dúró. sọ̀rọ̀ fi dáa náà nìyẹn. ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo wa ni. nígbà tí wọ́n bá gbọ́dọ̀ ìjọba ìwà. Ah. inú wọn òdùn pẹ̀lú oúnjẹ tí wọ́n ń gbé wá. inú wọn òdùn pẹ̀lú oúnjẹ tí wọ́n ń gbé wá inú wọn òdùn o. a wà ní nọ́mbà two eleven. ẹgbẹ́ sẹ́ẹ̀dì ẹ̀ ọ̀dọ̀ àmírù la wà. ọ̀dọ̀ àmírù la wà. ọ̀dọ̀ àmírù la wà ọ̀dọ̀ amẹ́rù ní gbogbo wa wà kò sí. àṣekáwọn tí ó ráyè lọ sí ilẹ̀ mímọ́ àṣekáwọn tí ó ráyè lọ sí ilẹ̀ mímọ́ àwọn tó bá international tí mo rí kó lọ àṣẹ fún tí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ni ẹ ò bá ṣe fẹ́ pípa àwọn èèyàn ní láàsì ẹ̀ bárábìnrin kan tó ń ṣe gbajúmọ̀ sí ìdàbí lópẹ́ Doyin Kukoyi bí mo ṣe lóun náà gbé lọ́nu níyẹ̀ yìí again ẹ wo fídíò arábìnrin kan. olówó lágbà asalaji mustapha olówó lágbà ẹ jù wá lọ àmọ́ ẹ tó dá wa lọ a wà níbí láti jẹ ẹ̀rín ẹgbẹ́ four point five million lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ sì mọ̀ pé àmì ìrìbì lọ lẹ́yìn ìgbà náà ti lò two two point five million láti ra tíkẹ́ẹ̀tì bí ọ̀nà mẹ́ta tí wọn ò gbé wá. kẹ́ ẹ wá wa àbẹ̀yìn pé kẹ́ ẹ bá wa kọ tíkẹ́ẹ̀tì padà sílé wa a ti fi yòókù lẹ̀ fọlọ́run ẹ wá fi wálẹ̀ ẹ̀ ń ráre wa ọlọ́run mọ̀ ráre yìí ẹ̀yin náà mọ̀ ní báànú ọlọ́run gbogbo oúnjẹ bá máa fọwọ́ yín kójọ ẹ máa fi ọwọ́ yín dànù ni ẹ mọ̀ tọmọtọmọ ni yín jẹnu sẹ́yìn láti ń bí àjẹ àmú onílé ọlọ́nà gbogbo àbẹ̀rẹ̀ bíjí kalẹ̀ awọ àánú títí awọ́wọ́ tọrọ bí ó dàbí nàìjíríà kò sí ẹnì kankan tó fún wa lówó ọlọ́run ní fèrè fún yín o ọlọ́run ní dùn yín nínú o ẹ̀yin náà ní ẹni rídùn nù o ẹni rídùn lórí ọmọ ẹni rídùn lórí ara yín alibarika ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run àdàbí tó bá pẹ́ ẹ̀gbọ́n lọ́wọ́ wa ẹ wá tàn wá títí títí àfi dé airport àfààyàn lọ́nà lọ́wọ́. tó náà ọkọ tó ọkọ jáde tán já jẹ́dà ebi pa ń bẹ̀ kòró ń jẹ kòrí kankan wọn wá já kòró bẹ́ẹ̀ tújú alábìnú òun náà wà ń bẹ tí ń gbé gbogbo àwọn ẹjẹǹtì alálàájì tí ń gbé gbogbo wọn sí pé fídíò tiẹ̀ náà wà ń bẹ wo ẹ̀rí kankan sí àwọn kan wá wà ń bí àti káwọn tiẹ̀ mọ dúpẹ́ àwọn tó ń san four million five million tí wọn ò rí kó lọ àti káwọn mọ dúpẹ́ àwọn tó wà wà lọ́wọ́ lẹ́tọ́ lọ fi bí five wọ́n wá rìkọ́ọ̀dù pé èèyàn ń kú ojúmọ́ lè èèyàn kú mo sì bẹ̀rẹ̀ àìsí àjì báyìí ni àwọn ẹ̀jú kú lọ gbogbo ẹ̀yin téèyàn yín kú ní aṣáájì àwọn èjì àti aláàjì ní pé èèyàn yín o àwọn tán bá lọ ẹnbí yẹn téèyàn bá ti kú àwọn tó bá lọ yẹn lọ mú tó wáyé pé ọmọdé apẹni tó kú akọmọdé ni tí ò tí ì tó pamọ́ lù fún àwọn tó mú wọn lọ ẹ bá wọn fa kéèsì oúnjẹ ewéranko oúnjẹ adìẹ náà fún wọn jẹ oúnjẹ wèrè lórí six million lórí five million six million kí èèyàn mọ́jú wèrè wọ́n wá complain wọ́n láti ọ̀hún yẹn wọ́n wá ránṣẹ́ lé wọ́n wá kó oúnjẹ lẹ̀ oúnjẹ tí mo ò lè jẹ oúnjẹ tí mo ò fi kọ́lá ńlé oúnjẹ tí mo ò lè jẹ ṣé wọn ò sanwó oúnjẹ mọ́ pákéjì tí wọ́n san fún yín tàbí nínú gbogbo tẹ̀gbà lọ́wọ́ wọn kò sówó oúnjẹ ń bẹ̀ ní six million seven million gbogbo ẹ̀yin tẹ̀yàn yín gbà lọ táyì gbọ́ pé èèyàn yín kú alálàájì tó kó wọn lọ wọ́n pọ̀ káàkiri kíníkẹ́ ege travel and trust kíníkẹ́ kíníkẹ́ alimudiya alikabukuru yà baba kirikiri yà barabikiri yà travel and tours gbòdèjà yáyáyáyá wọ́n sàn lọ fi yá àṣẹyẹ kékeré kan àlìyàmìlíyàìlì kiri kan yà àwọn olórí burúkú gbòdè tó lọ́sẹ̀ tó sẹ̀ níjà jẹ tó bá ti wọ́n dúrọ́sì báyìí tó yẹ pé láàrin mùsùlùmí gbà wọlé bóun ló sì mọ kéèyàn káàkiri tí mo kéèyàn jáde ni wọ́n mọ wá gbogbo mẹ́sẹ̀jì yìí inú tí wọn ò lè dùn inú yóò sì ní dùn ẹ bínú kú ni inú yóò ní dùn gbogbo mẹ́sẹ̀jì tá a ṣe torí pé báwọn yẹn bá ti ń gan tó má láwọn lọ́wọ́ àjùmọ̀ ọ̀nà jẹ́ tiyín ti dí gbogbo ẹ̀yin tẹ́yìn tẹ́ bá gbọ́ pé èèyàn yín kú travel and tours tó bá lọ ẹ lọ gbé ọlọ́pàá travel and tours tá a ti bá lọ sọ́hun yẹn àwọn ló pa àwọn èèyàn yín tó bá ti kú ẹ̀wọ̀n tán fún wọn jẹ bí kókó tó oúnjẹ lè tán fún wọn jẹun tó dàbí oúnjẹ oúnjẹ tí ṣé wọn ṣe àwọn èèyàn sẹ́yìn travel ni nígbà tí wọ́n lọ sí Ghana ìgbà tá a lọ sábì coast Nigerian food tá a lọ fún game West Africa protesting games Nigerian food tá a mọ̀ jẹ́ náà gbé wá la jẹ two out ó ní federal government fún wa jẹ two out nígbà yẹn Nigerian food ní federal government sponsor wa náà fún wa jẹ two out kẹ́kẹ́ kó jẹ́ wúre láàdá pa àkàtì ẹ̀ lọ fún competition tá a lọ fún tá a lọ fún school tá a lọ tá a lọ represent school wa Nàìjíríà tá a lọ represent la Ivory Coast lọ́dún lọ́dún yẹn ní two thousand nine àbí two thousand eighteen. wọ́n tọ̀ fún àwọn táyà pé wọ́n wá kẹsí ìjọba ló responsible fúnra wọn náà sẹ́wọ́ wọn ẹ wá ń fìyà jẹ wọn ẹ wò ó bí bàbá yẹn tó ti seventy tó ti sixty tó lọ́hùn tó bá ikú bẹ́ẹ̀ ẹ lọ bá àwọn kìnnìkan yá yá yá àlìbùkútú yá àlìbìrìkì yá àyàkílà àyàkílà yá tẹ́ ń bá lọ ẹ lọ gbé òmòlú lọ́wọ́ mọ́ ó gbọ́dọ̀ àmọ̀lú òkú bàbá yìí onídòó ọ̀rọ̀ àmọ̀lú onídòó gba tẹ́ǹtì onídòó gbàga onídòó sẹ́wọ́ eléré torí bàbá yìí tó kú lọ náà ó náà ti mọ̀ pé ibi tóun lọ́hùn tó bá ti kú bẹ̀ àlùjẹ náà ni ẹ lọ mọ àwọn agent dáadáa o gbogbo àwọn tó bá ti kú ní ìsìn báyìí agent ni ẹ lọ mú oúnjẹ ẹran náà fún àwọn bàbá yín jẹ lọ́hùn àwọn àǹtí yín àwọn ìyá yín táwọn oníṣìláàmù tó ti brainwash wípé lẹ́ẹ̀ ti bẹ̀rù nìkan lẹ̀mí mọ́ oúnjẹ ẹran náà fún wọn jẹ kámọ̀ dúpẹ́ lọ́wọ́ social media o eléyìí jẹ́ kí ojú gbogbo àwọn èèyàn náà máa là sí ní tá à lórí four million tó lórí ibú lẹ́tọ́ four million ṣé ẹni tó kó five million lẹ̀ ṣe ṣe ẹni tí òòrùn jẹjẹ ni ṣé kò lè avoid oúnjẹ ní nàìjíríà lẹ́yìn tó kó five million lẹ̀ ṣé ẹni tí ò lè avoid oúnjẹ nàìjíríà ni. tọ́wọ́n ó bá dùn bóyá ìjọba nàìjíríà ó sì lọ kó wọn wálé ah! ìjọba ẹ ti ẹ̀ mọ́dà sí gan bí ìjọba tó lọ kó wọn wálé náà wọ́n tún wọ́n tún wọ́n tún fowó wa sòfò pátú ni sáyé sẹ́jọba náà wọ́n lọ́run ni àwọn tí ìjọba náà lọ ìjọba lọ kó wá àwọn tí ìjọba kó dáàmú ní kíjọba lọ kó wá ìjọba ló ní kó rí wọn kú. àbí ìjọba ìjọba ti ìjọba orí ìjọba ó ti gbogbo àjọ kú náà orí ìjọba náà kú náà <laughs> àbí bórí aráàlú bá akórí akórí ìjọba pé torí aráàlú torí aráàlú kú ó yẹ kí ìjọba lè máa ẹ̀ńtà láì jẹun pé owó tá a fẹ́ fi rìn lọ́wọ́ àjì ẹ̀ ṣe já ra kàn báyìí yín ẹ̀ já ṣe báyìí fún yín kí ìjọba ó fún introduce kan mí sí wọn akórí ìjọba náà pé bọ olórí ibú darí olórí ibú náà ni olórí ibú di méjì ni. ìyẹn tí aráàlú ń fẹ́ ní ìjọba ń ṣe fún wọn Eh, ìjọ aráàlú òde ronú ìjọ aráàlú òde ronú ṣé bí arí pé wọ́n lílàkà ìjùbọ̀ ọ̀la làbí kí wọ́n sì gómìnà tó ní oṣù pẹ́sidẹ́ǹtì ṣé kí wọ́n náà àtúmọ̀ ronú bí ẹranko ni ṣé bí yẹn gómìnà Sokoto gómìnà Sokoto tí wọ́n pa tí wọ́n pààyàn fún Muhammadu tí gómìnà sọ̀rọ̀ sọ pé ẹ bá ti Muhammadu yẹ wọ́n padì odidi gómìnà ṣé àrí pé wèrè darí wèrè ni irin lọ ni kúrìjẹkùn dí àwọn wèrè gbogbo àyíntẹ́ ọjọ́ ọmọ Nàìjíríà tí mo fẹ́ sọ fún yín nìyẹn tí àwọn èèyàn yín wà ní hajj ìjẹkújẹ wọn fún wọn jẹ o ẹ kàn gbọ́ pé èèyàn kú ni àwọn agent alálàájì ní ń pa wọ́n bẹ́ẹ̀ rẹ bá ti kú agent alálàájì ẹ lọ gbé ẹ lọ gbé wọn ẹ gbẹ́ bí ẹ ṣèyí kíkan ṣe kíríkan kíríkan ẹ bá wọn ju ṣèyí kankan ẹ bá ẹ tẹ́yìn ẹ bá ti kú sọ̀hún ẹ gbúdọ̀ mọ kú tó pa ẹ gbúdọ̀ mọ kú tó pa àwọn kan ti ẹ̀ bínú wọn ò lè jẹ́ torí èyí ò jà tí ó pààyàn ni ṣùgbọ́n àwọn tí yóò lọ ṣẹ́ ń gbà wọn bàrí yẹn kan jẹ́ tó bá mumi mumi mumi wọ́n padà tí yóò ṣòwò lọ́wọ́ rẹ mọ́ tó ti wọ́n ti sátú gbogbo wọn láti nàìjíríà wọ́n padà jẹ tó yẹ kún ó jẹ o ẹ bá ti jẹ tó yẹ bá jẹ tó yẹ kó jẹ tó bá ti kú alálàájì tó gbé lọ ẹ̀yọ́ gbé e ìwọ gbúdọ̀ wà responsible fún apágbàlagbà ni alálàájì sọ wọ́n <laughs> ìmọ̀lẹ́ rẹ̀ rí o <laughs> ilẹ̀ mọ́kàdínlẹ́bí. <laughs> tí àyè kórí tí àyè kórí ọ̀pọ̀lọpọ̀ yẹn ti dàrú gan ṣé ilẹ̀ mẹ́kàtà yẹn pé dẹ́sẹ̀tì ní sáwọn gan náà ń jẹjẹ ṣé mẹ́kàtà gúnra àwọn kan náà ń jẹjẹ ilẹ̀ yẹn pé dẹ́sẹ̀tì ní adìẹ lẹ́yìn wọn jẹ adìẹ ẹ̀yin jẹjẹ yàrá yìí ẹ sáṣẹ di adìẹ sí ẹsẹ wo adìẹ sáwọn fúnra wọn náà jẹjẹ ṣé wọn lè gbìn kánṣẹ́ sáàtì tó wù àwọn ìwúrò ságbóngbòngbò. Dari inú àwọn èèyàn dúró, inú àwọn èèyàn dúró, inú àwọn àìsàn lẹ́wọ̀n, ah, inú àwọn oúnjẹ wẹ̀rẹ̀ ìtí ìtí ìtí ìtọ̀rọ̀ fi da náà nìyẹn. ṣèṣe ṣe inú wọn òdùn pẹ̀lú oúnjẹ tí wọ́n ń gbé wá inú wọn òdùn pẹ̀lú oúnjẹ tí wọ́n ń gbé wá o inú wọn òdùn o a wà number nọ́mbà two eleven. ẹgbẹ́ sẹ́ẹ̀dì ẹ̀ ẹgbẹ́ sẹ́ẹ̀dì ẹ̀ ọ̀dọ̀ àmírù la wà. ọ̀dọ̀ àmírù ọ̀dọ̀ àmírù la wà ọ̀dọ̀ àmírù la wà ọ̀dọ̀ àmírù gbogbo wa wà kò sí.